ó ní nígbà tí ومصدقا لما بين يديه ومصدقا لما بين يديه من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم ولأحل لكم بعض الذي حرم sí. ومصدقا لما بين يدي من التوراة ẹ̀ríkà fẹ́ mú jáde sẹ́yìn rẹ̀. Àlàyé yìí náà àlè sọ̀rọ̀ àgbọ̀ sẹ̀rẹ̀ àrùn. Wọ́n sàlàyé kọ̀ǹdíṣàn rẹ̀ pé òun wá láti wá máa gbà lódodo láti máa sáfù máa bá iṣẹ́ وهو مصدقا لما بين يديه لكن ما استم سلوك ما بين يديه عمله sí nǹkan tí yóò tẹ̀sẹ̀ rí yóò di lẹ́yìn ayíkáyì àti tuntun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tuntun tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ọ̀sọ̀ ọ̀gbọ́n mú sọ́tẹ̀ máa ń lè máa bẹ́yìn náà lẹ́yìn yá mílíọ̀n ti tàwùrọ̀ ó pè ní tàwùrọ̀ tàwùrọ̀ sí àwọn náà máa pè ànábì wo lọ́wọ́ bá ti rán. نريد واحد عايش لا نريد ميت النبي ولا نوع بعد كمان توراة أنا بدي أعوذ بالله توراة ثاني يوم ما في توراة ṣé musa tọ́sájú àyíṣá àbí àyíṣá sáájú musa ah, musa sáájú ọlọ́wọ́ àtọ̀rọ̀ afọ ànábì musa òun rìn yẹ pẹ̀lú ànábì wa àyíṣá òun wá ń wọ́n sọ sí màá máa gbàgbọ́ màá máa sáàmù lè sọ ọwọ́ àti máa jìnnà abẹ́rẹ́ náà yàtọ̀ yàtọ̀ ní tó ti lẹ́yìn ní tó ti wáyé ní ó ní pẹ̀lú tí màá tẹ̀lé tàbí màá tẹ̀lé pẹ̀lú pẹ̀lú bí a máa tún máa máa báyìí náà yàtọ̀ yẹn ká lẹ́tù màmí. a lè tún bẹ̀rẹ̀ pé nǹkan tó tẹ̀lé ni a lè gbé kájà àlùbáàdù ọ̀la ẹjọ́ mẹ́rin màtí láti. alẹ́ ní alifáàdì báyìí náà yàrá yìí ọ̀la ń bẹ níwájú ẹ̀ afi pé wàlẹ̀ àmì báyìí náà yàrá yìí àná náà bẹ lẹ́yìn ẹ̀ tó fi ẹ̀ lọ. ìdí ìyẹn tó fi ẹ́ pé ọ̀dà méjì ni wọ́n sọ̀rọ̀ fún ara rẹ̀ pé ní wọ́n bá sọ fáwọn kékeré pé ìtàkùn máa bẹ́ẹ̀ náà yẹ ọlọ́dọ̀ ọmọ ìwé ẹgbẹ̀rún tí ń bẹ níwájú àbí ẹgbẹ̀rún tí ń bọ̀ lẹ́yìn àbí tó kéré kọjá lẹ́yẹ̀ wà bá kọ́ ìgbà wọn. Tàbí wọn máa ń bá lọ àwọn àjọ tí wọ́n ti rí kọjá lọ. Gàán. Ọlọ́wà ni àwọn àwọn mùsùlùmí tẹ́ bá lọ fún abáyé tán lẹ́yìn pé tẹ́ bá fẹ́ ìwà àwọn ìsàmìlì ìdásọ̀ ní ìlànà ìlẹ́kùn ìgbọ̀nyàmú ẹ̀rí ẹ̀rí àgbọ̀n ọ̀rọ̀ wà lọ. eléyìí ọmọ ìwé ilé ìdáni máa ń ṣe ẹ̀ pé tá a bá bẹ̀rù ìdí ìyára lẹ́yìn tọ́lá ní kálẹ̀ tá a tẹ̀lé iná àtìlẹ́yìn inú gbogbo ìgbàgbọ́ bá ti ń là yàtọ̀ sáà lọ́kọ̀ náà yìí ti bọ́ yá lọ yóò fi lù yóò gbọ́dọ̀ tó tẹ̀lé ṣùgbọ́n tó ọkọ̀ ọba tó tẹ̀lé ó sì tẹ̀lé kọ́ tẹ̀lé iṣẹ́ ẹ̀kọ́ tẹ̀lé nípa ẹ̀yìn ní kíkọ́ tẹ̀lé lọ́dún kíkọ́ tẹ̀lé kọ́ tẹ̀lé ibi tí ó ti alẹ́ yìí kó ń bẹ̀rù iná bẹ́ẹ̀ bá ti ìdòtí máa fi ilẹ̀ máa gbé máa bá ìyá lẹ́yìn ó lè túmọ̀ ẹ̀ ní tó ti ní kọjá òun náà yára fún alùpùpù sọ́ọ̀mù bọ́lá bàbá sọ pé ó lè fún ara rẹ̀ ní iná wàyí fún ara rẹ̀ ní iná bí ó máa ní ẹ̀mẹ̀rẹ̀ àgbà

ẹni máa fi yọ ọ̀pọ̀ àbáyé yọ ọ̀pọ̀ ìgbẹ́jọ́ ìdábàáyé. Ayé àbáyé à àbáyé à ní ẹ̀rí pa. Bóyá tí wọ́n fi ìdí àbáyé òye gẹ́gẹ́ lọ́la láti rí. Ibi lọ́la ìtọ́ra àbáyé ìgbẹ́ ní wọ́n lọ sí ìlú náà. Ọ̀rọ̀ tí ọ̀gá ọ̀hún ọ̀hún tó ní ọ̀hún tó kù ìdí àjẹ́ náà ayé tí ó ya orílẹ̀-èdè ìfẹ́ tí ọba ìlú bá mi lọ́mọ kó lè lè tọ́ba ní sí ìlà ìlú náà. nínú ayé tí ó ya orílẹ̀-èdè ìfẹ́ tí ọba ìlú bàbá mi gba ìgbà tó ṣe é bá tó ń ga yìí ayé tí ó ya orílẹ̀-èdè ìfẹ́. yẹn ti gbọ́ ọmọ ti gba orílẹ̀-èdè tó ṣe pé àwọn àti ìyá ayé tí ó ya làlẹ́ bẹ́ẹ̀ náà ti sọ ọba tó ń já lu àwọn ìgbà tí ó ga lọ́wọ́ ìtọ́ ìbẹ̀rẹ̀ sáfẹ́ kìí ná ọ̀nà ara jù lọ́rọ̀ ìdí ìdílé ti gbà lọ́wọ́. ìṣe ọba tẹ wá wọ ìdí ìjọba ní ìṣe ńlá yìí àti ìṣe ti ọ̀rọ̀. ẹbí sára ní fún ìṣe ayé sọ ìṣe ayé náà fún ìṣe àbẹ̀ká káàkiri kábẹ́yàwó káàkiri máa káàkiri máa ìjẹ́ ilé àgbéwà ìjẹ́ ilé lọ́jọ́ ká ìjẹ́ ilé kó náà ní ọ̀rọ̀ láàbù. náà ní ọ̀rọ̀ láàbù. owó ìwé ṣe rà ọ̀rọ̀ láàbù. kódà ìmọ̀ òṣèré rà ọ̀rọ̀ láàbù. ẹ̀yìn ìgbìyànjú máa ra ọ̀rọ̀ láàbù sábà sí ìgbà yìí. ọlọ́run bá wọ́n fẹ́ àtàwọn ìyá àárọ̀ wà lọ́wọ́ àtẹnudó ní orí lé gbogbo ayé bá jọ àti ọjà lọ́wọ́ ní ìjà ọ̀rọ̀ láti ìdèbèrè tó ń pè é owó kòkòrò tó ń jẹ ẹgbẹ́ tọ́jú ìjà ọ̀rọ̀ tó lé ẹgbẹ́ náà àgbẹ̀ ọ̀rọ̀ náà lọ́wọ́ ẹgbẹ́ náà lọ́wọ́ ṣùgbọ́n ìjà ọ̀rọ̀ tó ẹgbẹ́ náà àgbẹ̀ ọ̀rọ̀ náà lọ́wọ́ ẹgbẹ́ náà àwọn òbí fẹ́ẹ́ ìjọba àwọn ọlọ́run lọ́dún báyìí ìkẹ́ ẹgbẹ́ náà èyí ìkẹ́ ẹgbẹ́ lọ́jọ́ tó ti jẹ́ náà wà yìí. Náà yẹ́nì tí wọ́n ti bẹ̀rẹ̀ orí kápẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kọ́ sáfùsọ ẹ̀kọ́ sáfúláyé tọ́lá ìsàkóso ẹ̀kọ́ sáfúláyé onílẹ̀-èdè ọ̀sẹ̀ tó ti yọrọ. Náà yàrá wà yìí. Sáà ló ń wá sí àyẹ̀wò àti àyẹ̀wò sọ́wọ́n máa ń yọ ìdílé ìdájọ́ nínú àwọn ẹjọ́ tẹ̀lé jáde ìgbàlá ìgbàlá ọlọ́run ọlọ́run tó yẹ. síwájú ti kúrò náà olùgbé ti ga ọ̀yà nínú ilé àwọn nínú ilé nínú àwọn ilé nínú ilé nínú àwọn ilé ìtàgé nínú ilé nínú àwọn ilé ayọ̀ nínú ilé nínú àwọn ilé ìgbà sísú ẹ̀ nínú ilé nínú àwọn ilé ọ̀gbìn ayọ̀ ní ìgbà. إذا fẹ́ mú àmì wá àyà ọlọ́mọ bá ti rí àwọn àyà tó fẹ́ fi màlúù wá dáhùn náà ta náà ní ọ̀la àyà àwọn àyà tó fẹ́ fi pé bẹ́ẹ̀ màlúù wá ònàwá tó ní àwòyí àfẹ́ tàbí àwòyí. ìdí sábà ń bẹ̀rẹ̀ ọmọ ẹ̀ ń bẹ̀rẹ̀. àwọn ẹ̀rọ ń bẹ̀rẹ̀ sábà ń bẹ̀rẹ̀ ọmọ ẹ̀ ń bẹ̀rẹ̀ àbí ọ̀rọ̀. ṣùgbọ́n ti yí báyìí méjì ìdí tó kó ní ọ̀nà ìta sí ayé kankan yàtọ̀ ìkura àti ìdí sábà ń bẹ̀rẹ̀ ìdí kan لا تعلمنا báyà ọlọ́lá ní àwọn ìgbà ọ̀dọ́ bẹ́ẹ̀ tó wọn náà bá gbé òṣèlú láì má ní sẹ́yìn ìlú ìgbà ọ̀dọ́ ìjọba àwọn àbáyé láàbò ní ilé ló bá ti fi kúkú bá gbogbo ìlú pẹ̀lú ẹgbẹ́ bá gbogbo dáàbò ọlọ́pàá yẹn ọlọ́pàá yẹn ló jẹ́ ìpàdé kan ẹjọ́ ọlọ́pàá yẹn kì í sọ́kúnlé kóbi ìwé ẹni wá pé ọlọ́dún bá àdúgbò bá bí ọba ìlú kọ́ bí ọba ìlú kà ní ilé ìlú lọ́wọ́ bá àwọn ti bàjẹ́ ní pé yọ sáfẹ́ ọ̀sàkóso ìwọlú ọ̀sàkóso ìlú àyẹ̀wò ọ̀pọ̀ wíjẹ́ lọ́yà wíjẹ́ ẹ̀ lọ́yà ìjọba adájọ́ wíjẹ́ adájọ́ ìyẹn lọ́pẹ́ náà ní ebi mímọ́. adájọ́ adájọ́ yìí máa ń bẹ̀rẹ̀ pàṣẹ kan sẹ́nu ní adájọ́ ẹni mímọ ọ̀gbẹ́lá yẹn mímọ yìí tọ́lá máa ń mọ ọkọ náà gbà wọ́n ti kó fi tẹ̀sí ọ̀gá tẹ̀sí ìgbẹ́wò ìgbà yẹn kó bọ́ọ̀lù yìí dá pé wọ́n tó ń lórí náà wọ́n lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n tó wà lọ́wọ́ tó ń lẹ́yìn bọ́ọ̀lù àwọn ìyá náà kó lù náà ní ọ̀gbà àti ìgbà náà tó ọba tó kọ́ ọdún náà ní ọmọ àìdá yìí ada ìwọ ni mo ní ìwọ ni mo ní ìgbà ẹbí tó bá ní ọmọ ọ̀pọ̀ ẹ̀ ọmọ náà ló àmà ìyá tó ní. òbí ìdáwọ̀ yìí á ti àwọn aláwọ̀ ọmọ ẹ̀ka wọn dáhùn ìdílé òbí yìí wọn táwọn ẹni wọn lọ́wọ́ wọn ni wọn ti kú yáwà ìdájọ́ ìdílé ìdílé wọn lọ́wọ́ wọn náà ààrẹ ìyàrá. àwọn bíjà wọn ṣe yá àwọn pé ẹgbẹ̀rún lọ́wọ́ wọn ò ní kọ́. fọlọ́ tó ní wọ́n fẹ́ yọ mọ́tìrì láì bíjà àwọn ìdílé bíjà wọn ayé ìlú wọn bẹ̀. àwọn àmọ́ ìdílé òkú wa lábùkù kí ọ̀rọ̀ ọ̀hún máa ń lò mú kẹ́kẹ́kẹ́kẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wá sí àtẹ̀lé ẹ̀rọ lọ́wọ́. ọlọ́run àwọn ọmọ ìdílé àwọn ọmọ ìdílé táwọn mùsùlùmí bá lọ́wọ́ àpèpè pé ẹ wà ná nínú báwọn ọba pèpè mú ní wàhálà tí wọ́n dá lè fi ọlọ́run bá lè dá lọ́wọ́ yàrá ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ apá tó ń sùn agbára lọ́wọ́ bíríkì bẹ́ẹ̀ ayára ní àtàkì ní olóògùn ọ̀dọ̀ wàhálà kan àwọn ọlọ́run yóò wà pé ìgbìmọ̀ ìgbà ìgbìmọ̀ ẹ̀kọ́ ti máa gbé wá ẹ̀kọ́ ti máa gbé ẹbí kọjá wà lára ẹni lóde ìmọ̀ àwọn tó kù pé wọ́n tó kọ́ sọ pé àwọn èrò àwọn tí mo ní sọ pé ní ìgbà wọn ti tètè já lóun lọ́wọ́ ìjọba ìjọba yìí rẹ mùsùlùmí tí ó lè tẹ̀lé ọdún bá ti tètè tó lè wọ̀ ọ́ ẹ̀ náà ti yẹ ọ́ ó ti tẹ̀lé bẹ́ẹ̀ ní ìdílé mẹ́fà tẹ̀lé ti tẹ̀lé àkókò tá a wà ní náà lẹ́yìn náà. Tọ́lá tó bá wọn, wàá ní ìdílé. Ọ̀rọ̀ jẹ́ ìdílé ní wàá lò. Kábílẹ̀ kábílẹ̀ wàá lò. Àbíyáwó, ìsìláàmù ìjọ wọn sọ̀rọ̀ wọn kò fi jọ. Ẹni tó ti bí àtẹ́bí yóò bí àtẹ́bí sọ̀rọ̀ wá. Lẹ́yìn náà, wàá kò fi jọ bí ọ̀rọ̀ wàá kò máa ń ọlọ́run ọba sọ pé àwọn mùsùlùmí máa ń lọ wọn lọ láwọn àgbègbè yìí pé àgbègbè gbogbo ṣe máa ọ̀dà ọ̀gbọ́n tó mọ èyí pa wá ẹ̀fọn àti mùsùlùmí ọ̀gá ọ̀gbìn yìí.

àwọn ilé ẹ̀kọ́ ayé kàdáwò lẹ́kọ̀ọ́ láti ṣe é lọ́kọ̀ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ ìṣàkóso wa. Ìjọba ní yára ti kàwé fún nínú ìdí aláàbí èèlò ìjẹ. Ìjọba èrè ìdíkù ọ̀bẹ ìdíkù oúnjẹ lọ. Gbogbo kẹta ìjọba wípé rísíkù ní ìgbàlódé ọ̀gá ẹ̀ ọ̀hún aláṣẹ lálùbá lálùbá ń fi sáré ọ̀gá ìdílé alọ́fẹ́ tó bá ní ẹ̀ yorùbá náà wọn kò yọ ọlọ́run lé láti fi rẹ̀ àyè bàbá ta ààrùn rẹ̀ lọ́dọ̀ ní ààrùn àbẹ̀rẹ̀ rísíkù ní ààrùn àwọn àti ààrùn sẹ́kùn ìyá tọ́lọ́sàgbà wọ́lọ́sàgbà lọ́dọ̀ ọlọ́run kò lánà kò lánà kò lánà láì kọ́ ló ń jẹun ó ti dé bí kódà ó ti dé bí tàbí ó ti tàbí ó ti dé ó ti dé bí pẹ̀lú ó lọ tàbí ó ń kọ́ ó ti dé bí ayé sílẹ̀ tó ń fi pàtàkì àkókò ìlú rẹ̀ ọkọjá fẹ́ òtún tó lọ́wọ́ kan pé wọ́n yọ ọlọ́run kò aláàbí ọlọ́run kò aláàbí ọ̀nà àti mẹ́rin ti ọkọ̀ bí akọ́ máa tó ọ̀nà àdìyà ẹ̀yìn tó bá fẹ́ mọ̀ náà láti pé ọlọ́run dá ọ̀nà àdìyà àti ọlọ́run ẹ̀yìn tọ́nà àti àtìmọ̀ ọ̀bá ni ọ̀nà àtìmọ̀ àti nẹ́kọ́ nínú ọ̀bá ni máa ń gbé báyìí ní àkókò àtúntẹ̀ nípa báyìí àwọn mùsùlùmí wọn máa wà ní áàtì àwọn mùsùlùmí wọn kà pé àtúntẹ̀ àtúntẹ̀ ìjọba ọmọ ọmọ ọmọ láti fi lóúnjẹ lọ́wọ́ ti fi lóúnjẹ. nípa báyìí wọ́n sọ̀rọ̀ oúnjẹ láti fi wọn wípé bá a bá sọ̀rọ̀ láti àkọ́kọ́ láti ìdáná máa ń lé kí ìwò lẹ́yìn ìlànà ìlànà. lóúnjẹ wọn mú ná láwọn máa lé ìlànà ìlànà ìwò láti ìlànà. àwọn ìṣòro wa dáwọ́ ló pè é ẹ̀yìn ìṣòro ni wọ́n sọ ìwé ìlànà. ẹ̀ ń tẹ̀lé wọn kìlọ̀ lọ́wọ́ èyí tó máa ń gan tó yàtọ̀ wọ́n ṣe wá sí ìgbà ìnáwó ìná ìná. èyí táwọn ẹni ní ló ń jẹ ní nǹkan ìlú tó wà lẹ́yìn oúnjẹ ọwọ́ ìlú ìṣẹ̀lẹ̀ tó tọ́ pé àìsàn náà. lọ́rùn ọ̀rọ̀ tó dá yìí ṣùgbọ́n mo ń lò ó láyé ìgbéyà wọ́n lè lò ó ṣé mo wọ́n lè lò ó lóde ìlànà àgbà lọ́dẹ̀ ìlànà ọjà ṣùgbọ́n wọ́n lè lò ó lọ́wọ́ bí wọ́n ń tẹ̀ kó lè rọ́ọ̀nà ìlú sọ̀rọ̀ ìlú dáadáa. òun náà ní. لولا قلبه إن لا يشتري ولد حاكم تكوين تكوين ولا تكوين نعم لو لو كان يستطيع تركه عمل الشيطان فإن لو تركه عمل الشيطان لو هنا يجري بمن في في هذا ما معنى في fún nǹkan tó ní ẹ̀rẹ́ lọ síwájú tó ń wá lọ́wọ́ ẹgbẹ́ ìtàn yẹn bá lọ́wọ́ pẹ̀lú lọ láti ní ọbẹ̀ yẹn kọ́ ojú ọjọ́ rárá mo wá lé ọjọ́ rárá ló wáyé tí mo bá ti gba ilé nàbà lórí ìlú ní ìbámu ẹgbẹ́ ilé yàrá ti ní ẹ̀ma mi ẹ̀jẹ̀ ẹ̀ma ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ náà jẹ́ wọn láti wọlé ọ̀fẹ́ rárá wọ́n bá yẹ kó nípa tó pé ní ọ̀dà ìjọba lẹ́kùn ní ọwọ́ àwọn ẹni. Fóònù ti di láyé ìjọba lọ́jọ́ ìtayà mẹ́rin bá pọ̀. Àwọn àgbà pé ká tí mo bá ti lè yí bóyá ìbàdí pọ̀ láwùjọ ẹ̀jẹ̀ ọ̀gá ọ̀dọ̀ mi máa ń dá àwọn ọ̀gá tọ́jà ọ̀gá ọ̀gá ọ̀gá bẹ́ẹ̀ lómi. Láwùjọ máa ń tẹ̀kọ̀ sí ìyẹn tí wọ́n lè fi ọ̀nà àbò kádà ọlọ́wọ́. ṣùgbọ́n ilé òkú arákùnrin ti tó láti fi sáfó láti fi ẹ̀yẹ ìrẹsì lójú ní lọ́wọ́ lọ́wọ́ láti rà á lọ́tà náà ọ̀rọ̀ yìí lọ́tà náà ọ̀rọ̀ yìí ó sì láwọ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí. الذين Amen. ọ̀yà ah. kí ni kẹ́kẹ́ wọ́n lù ẹ̀ ọ̀yà nígbà àbá hàn ṣé àwọn ẹlẹ́gbọ́n nígbà òní ó ní àwọn ẹgbẹ́ ìpọ̀ rẹ̀ ní ìlú náà ní ìlú náà lọ́wọ́ tó gbóná dáadáa ọ̀yà tàbí ìkó tẹ́lẹ̀gbọ́n nígbà òní kí ni ní fẹ́ kí àwọn ẹgbẹ́ láti fi máa láti kú ní àwọn mùsùlùmí láàrin ọ̀yà ọ̀gbọ́n. Ní ìgbọ́. Wọ́n lò bí wọ́n dá lórí fún gbogbo. Ilé ẹ̀kọ́ ni yóò kú ọ̀yà bá àdéhùn. Débi àdánù. kẹ́míkà máa ń ta ẹ̀yẹ́n. Àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n á lo eré tẹ́kẹ̀ ní orin tẹ́lẹ̀ àti ìmá gàmú ìlú ṣóòlù ìtọ́jà sílẹ̀ olùkọ́ ti jẹ́ ọ̀dà. Òun náà ti fi sára ti pa wá. Bọ́yá wọ́n ṣe kú lẹ́yìn Mùhàmmad lọ́dún lọ́dún. Èyí ni wọ́n á lò wọ́n. Gbogbo ara yẹn náà ti sàmójú kankan àti ìmá ìlú àti ìlú. òun náà ní ilé ní ètò arábí èyí kápẹ́ ní ìjọ pàmì tí ó kù jẹun èyí kápẹ́ yọ ọ̀gá ẹ̀ jẹun ṣùgbọ́n ìjẹ́ tó yọ̀ ọ̀gá rẹ̀ méjèèjì làwọn ará yìí parí wọ́n máa tó jẹ wá sẹ́yìn wọ́n lọ́ba ti jẹ wáyé làlàáfíà lè wá sí ìdáwọ̀ ẹ̀ ní ìlú. wọ́n bá wọ́n ní ìgbà rẹ̀ yẹn tó ti gbà ìgbà rẹ̀ nítorí tó ti ẹ̀fọ́ láti wọ́n ṣe fún mi. Owó tí wọ́n kó ní ọmọ ìyá ìlú náà ọ̀dà lẹ́yìn tí kú náà ló ń lè mọ ní ìsìn. Tí wọ́n bá ti wọ ẹ̀rọ tó wọ́n mẹ́ wọ́n lè fi wọ́n ẹ̀ ọ̀gbìn wá ti jẹ́ ìtọ́ló tí wọ́n lè mọ̀. Náà wọ́n fi wọ́n ẹ̀ sọ̀rọ̀ kájú. Ẹlẹ́yìn tí wọ́n fi pàṣẹ fún kékeré ní Ẹlẹ́yìn ayé àwọn ọmọ wọn àwọn àgbègbè ní wọn jẹ́ pé òun ní ibi yá ní wọn máa ń rán ní ibi ìsìn yá ní. ó lè tẹ̀lé ọ̀rọ̀ bá tó wà dáadáa ló ń yan wọ́n ti láwọn ara ọ̀dá ìlú ní wọ́n ti bí yàrá lọ́pọ̀ ẹ̀ òun lè wà lára ìlú ìlànà ìlú wọn lọ́wọ́ padà ìlú ayé àwọn ọmọ wọn ní ìlú wọn.

wọ́n máa ń náwó wọn láti tọ́jú àwa ilẹ̀ wa ìlú ìlú ọ̀rẹ́. ọlọ́run á ní wọ́n ti ṣe wọ́n ti wá lẹ́yìn ìlú ìyàrá wọ́n ti ní àtẹgbẹ́ wọ́n ti máa tẹ̀lé wọ́n fi ń lọ́wọ́ wọ́n ti tẹ̀lé ìwọ̀n tó wọ́n ti kú pọ̀ gbogbo tó pé kiri yẹn wọ́n ti ta lórí ẹgbẹ́ báwo ló ń darí wọ́n ti lé orí títí kankan lè mọ́ àná bẹ́ẹ̀ ká á ta lè wọ́n kú sí ìwúrà rẹ̀ sábà ti lé wọn kú sí ìwúrà rẹ̀ wọ́n pa ní sáàpù ìyẹn máa lọ lọ àtọ̀ àpá àgbà àbá ẹ bá lọ yọ̀ bá wọn yàtọ̀ bá wọn.

wọ́n ló ti yà ní ìwò ní ẹ̀yà ìdájọ́ ọ̀la lọ́wọ́ lọ́wọ́. àwọn ìyá mi yẹn fún àti ìfẹ́ wọn. táwọn ọ̀la ló ti lọ́wọ́ ọ̀rọ̀ náà wà ní àwọn ìwọ̀n pé èlò kúrò ìwòyà ti fún. ọ̀rọ̀ àwọn ọmọ pé wọ́n kò dà sí ìlànà fún òun ìlànà tó èkó ẹ̀dá ìlànà tó ìlànà tó ìlànà.

jami'a a mutum munafikan da kuma ba yadda ma yi kuma nan kuma da ya yi masa da ba yi wanda mutum wanda da ya yi masa da ne wanda mutum da wani duk mutum wanda yana kuma da su da ya yi jama'a ta da ke biya da yi kuma rawa a yara wa mutum da ya yi kuma rawa kuma ba ma rawa ke kuma rawa lọ́dọ̀ àwọn èdè àgbẹ̀ sáyẹ́nà onídàájọ́ yìí ojúlówó náà lè rìn ẹ̀rọ. àwọn ẹ̀ka sọ pé láàárọ̀ ẹ̀kú àyà àtẹ̀lẹ́ ẹ̀kọ́ sọ pé oníkà máa tó àtẹ̀lẹ́ àti ìjọba náà wọ́n ti gbà àtẹ̀ ẹ̀rọ pàtó lórí ìlú láyé ẹni tí ìjọba lówó náà lọ́rọ̀ ń gbà.

ọyọ ọyọ na àwọn bá ti ọdún yàrá wọn kú dání tó o làwọn bá ti ti pẹ̀lú ẹ̀dá kọrin ó lè fi owó lọ́dọ̀ ọ̀rẹ́ kò lù ọ̀rẹ́ kò lù tó o bá lọ́wọ́ ẹ̀ kò lù tó o bá náà ní ìlú bí ìgbò lórí lórí ọlọ́kùnrin wa parí ẹgbẹ́ yẹn èyí tí ọmọ àti ìdájọ́ abẹ́rẹ́ lọ sí ta àwọn yóò wá ta ọ̀rẹ́ sí ìlà olú. ó ti wá sínú ilé ó ti lọ sọ ní ó ti rí tájú lẹ́wọ̀n ẹ máa lọ sí olùkó ìjẹ́ kékeré ẹ̀sọ́ pé ẹ̀sọ́ pé ẹ̀sọ́ ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ àti ìwẹ̀ láì lò ó òsì náà ọkọ̀ yẹn kàn máa rẹ̀ máa ń fi kẹ̀kẹ́ rẹ̀ máa kú kú èlò fẹ́ẹ́ jẹ lọ. Mọ̀tò bá wà bẹ́ẹ̀ fẹ́ẹ́ jẹ rẹ̀ kó lè bá rẹ̀ máa lọ fún ẹ̀ ẹ̀ ní mà. Ṣùgbọ́n tí ọ̀pọ̀ yẹn tó kẹ̀kẹ́ àti máa ní ìlú ìbáṣe ọ̀gá wà náà kú ilẹ̀. Ó sọ fún ìbàdà àlọ́ ìlú. Lọ́sẹ̀ ti àwọn ẹ̀sìn ìgbéyàwó àti òwúrọ̀ àwọn báyìí wà lọ́wọ́ wọn ní owó ike kẹjẹ ìrere bẹ́ẹ̀ wọ́n ta owó ó jẹ́ sọ́kà ó ti ní kẹjẹ ó ní ìlú ní owó ní ìlú ní ìrere. lẹ́ẹ̀kan táyọ̀ tàbí àwọn ìlú lọ́wọ́. Nàá òwe àgbà wọ́n tó fi lẹ́ẹ̀kan tó ti rí bàtà tó ti rí. Mo ní tó ti rí. Yàrá ni o. Huh? Gracias. ẹ̀yìn tẹ̀lé tí mi ta fẹ́ lé fún ìlú ọ̀sẹ̀ fún ẹgbẹ́ tó ti ní ọ̀sẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ àbí tí làbà ìlú ọ̀sẹ̀ ìlú ti ẹ̀dá ọ̀sẹ̀ ẹ̀fẹ̀ ká fún dẹ̀rẹ̀. Thank you. náà ṣé àwọn tó wà bẹ́ẹ̀ náà béèrè ní àyò lórí ìjọba tó máa ń bẹ̀rẹ̀ láti. ṣé wọ́n ń fi ọ̀gbọ́n ọ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe lọ́sọ̀rọ̀ ọ̀gbọ́n àti. ṣé ìgbà tó ń bọ̀ ń ṣe kù? ẹ máa lọ ìlú ọ̀gá ẹ̀ ẹ̀yìn tí ò lè kú ọmọ tí ò lè kí a lè wọ́n ṣe. Ìjọba wọ́n ilé àti ìjọ ìwọ́n rẹ̀ òun rẹ̀ rẹ̀. Àwọn ọmọ mi ń gbé bẹ̀rẹ̀ lẹ́sìnlẹ́sìnlẹ́. Lẹ́sìnlẹ́sìnlẹ́ náà máa ètò mi. Tó bá jẹ́ pé ẹlẹ́gbọ́n bá ní èdè ọ̀pọ̀ ní ọjà ìlú. Ẹgbẹ́ ìdíje ẹgbẹ́ ìdíje náà rà ní. Tó bá jẹ́ pé sẹ́yìn olè tó bá yẹ kó lówó ti lọ bẹ́ẹ̀ lọ wọ́n kò gbé ẹ̀rù gbé lẹ́yìn rẹ̀ yàrá ti wọ́n àgbà pé ilẹ̀ ìlànà bàbá yẹn lè lè o wọn kò lọ sí ìyàwó mi ní ìlànà bí àtìlànà ìlànà bàbá ti lè ṣe ìwọlọ ní bàbá ti ṣe ìyàwó ìlọ ní bàbá ìdí bàbá tó ń ṣe ìyàjọ ń ṣe ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó padà lọ́dọ̀ àwọn àgbẹ̀yẹ àwọn ẹ̀kọ́ mú ìlànà ìlànà tí a ti ìdílé obìnrin láti pè tàbí níwájú mi. Wọ́n á ní ìdí ẹ̀rọ ilé ìgbé ẹ̀sìn ìgbà gbangba tàbí wà sí ìgbà gbangba. Àwọn olùkọ́ ní mà àwọn ọ̀rọ̀ àbáwọlé ní ọgbọ́n sọ yẹn fún ìdí àti wọ́n ní ìdáhùn fún Thank you ilé ẹ̀sùn ní oníjà láàrú kò sí ààrẹ ilé ọ̀gbìn láti gbé ìlú èyí ló kọ́ ọ̀gá ṣùgbọ́n láàrú kò sí ààrẹ ilé láti síwájú ìrùn kúrò èyí ló kọ́ ẹ̀yà láàrú báyìí ilé ẹ̀sùn ní láti síwájú ìrùn báwo ni ó ti síwájú ìrìn àlàyé wájú kó wá ẹgbẹ́ àwọn ẹgbẹ́ obìnrin náà ti máa máa fún àwọn èrè lórí ẹgbẹ́ ṣùgbọ́n obìnrin náà ti wájú wájú wájú àwọn obìnrin náà wájú wájú wájú wájú ẹ̀yà ti ní lọ́wọ́ àwọn obìnrin náà ti ní ẹgbẹ́ lọ́dún àdúgbò.

you. kọ́lí ìwòlò kọ́kàtà lọ́nà olùdíwọ́kà lánàá. bọ́ọ̀lù kọ́kà lọ́nà ti yẹn ní ẹgbẹ́ wọn ló ń kà lọ́gbà tó ń fi ọ̀rọ̀ ìwòlò ní ìdíje tí

nípa ìdílé tí oṣù tí bọ́lá wọn náà ti ń yọ lórí rẹ̀. Nípa ìdílé tí ìwọ ẹ̀sìn ìwọ òṣùpá dáadáa tó padà pẹ̀lú ọ̀gẹ́dẹ̀dẹ̀ láti gbé àwùjọ ìwà ní àwùjọ ìwà láti fún àwùjọ ìwà rẹ̀ sí àwùjọ ìwà rẹ̀ nínú àwùjọ ìwà. Wọ́n ti ń torí ìdílé ohun náà.